àti ayọ̀ ẹ dá ògo àti ọlá padà fún láàárọ̀ yìí ẹ̀yin náà ẹ orin kan tó bá wù yín sí láàárọ̀ yìí ẹ dá ògo yẹn padà fún our helper our guarantor ẹni tó dúró ti èmi àti ẹ̀yin ẹ̀yin ọlọ́run yẹn láàárọ̀ yìí ẹ kọ orin kan tó bá ti wù yín láàárọ̀ yìí sí bàbá yẹn ẹ máa yìn ín ẹ̀yìn láàárọ̀ ẹ̀ ọlọ́run tó dá wọn òkè ìgbà ni ẹ̀yìn ni mo fi ọpẹ́. tòdáwọn òkè ìgbà ni ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún tàníyàn tani wọ́n tún gbéga o bi kò ṣe bàbá ta ni wọ́n tún fi gbogbo ọpẹ́ mi fún. ọlọ́run nìkan ọlọ́run tó dá wọn òkè ìgbà ni ẹ̀yin ni mo fi ọpẹ́. ọlọ́run tó dá wọn òkè ìgbà ni ẹ̀yin ni mo fi ọpẹ́ ẹ̀mí fún tani o tani wọ́n tún gbé ga o bí kò ṣe bàbá lókè ta ni wọ́n tún fi gbogbo ọpẹ́ mi fún ọlọ́run nìkan ọlọ́run tó dá wọn òkè ìgbà ni ẹ̀yìn ni mo fi ọpẹ́ mi fún gbanigbani o ẹ màmá ṣe gbanigbani ní gbogbo ìgbà gbanigbani o ẹ màmá ẹ ṣé o ẹ ṣé gbanigbani o ẹ màmá ṣé aláàánú mi ní gbogbo ìgbà gbanigbani o ẹ màmá ṣé gbanigbani o ẹ màmá ṣé gbanigbani o mo wólẹ̀ fún wọn aláàánú mi ní gbogbo ìgbà gbanigbani o ẹ màmá ẹ ṣé gbanigbani. Àwọn tó gbẹ́jọ àlọ́ ti kọjá lọ. Those that are knowledgeable than us have passed on. Àwọn tí ń lóye wọn ti lọ. Those that are more wise than us have passed on. Ṣùgbọ́n bá wà láyé wà láàyè. For we are alive. Àánú la rí gbà. It is by mercy. Ẹ dúpẹ́ kẹyọkẹyẹ. Ọlọ́run mo ṣe é fún àánú tí mo rí gbà. Ẹnìkan àbọ̀ pé òwò Jésù ẹ̀mí mímọ́. Ọlọ́run mo ṣe fún àánú rẹ. Ẹlẹ́dàá ṣe o. Jésù ọmọ Ọlọ́run o ṣe fún àánú rẹ. Olúwo ṣe fún àánú rẹ. Ẹ̀mí mímọ́ o ṣe o ayérayé ò ṣe olúwoṣe olúwoṣe olúwoṣe olúwẹwẹ torí pé o tiẹ̀ rí ọpẹ́ dá mo sọ tẹ́lẹ̀ sí ayé rẹ gbogbo ń tà pé ní ìdíwọ́ eléyìí tà pé ní ìdènà tó o bá ti rí àmì ṣe iná ó paná rẹ̀ mọ́ irú àmì èwo lélẹ́yìí ta ló dúró bí òkè sáwọn èèyàn ó sọ̀rọ̀ ta lẹni tó dúró bí odi gbogbo ẹni tó dúró bí Jọ́dánì. Jordan. lórúkọ Jésù iná bọ́ọ̀lù wá. tá a bá rí agbára tó mú ọ lọ́wọ́ rẹ̀. gbogbo agbára tó ń dí ọ lọ́wọ́. eléyìí tó lòun ò ní jí ọ lọ. agbára yẹn lára rẹ̀ iná sọ lára rẹ̀. kí ni ayé yẹn tí ó gbà. ẹ̀mí wo ni ẹ̀yẹ̀ tí ó ti ń bọ́ gbé. eléyìí tí ò jẹ́ kí ni ó ti ọ lọ́wọ́. agbára tí ń darí rẹ̀ rẹ̀ wọgbọ́. agbára tó mú kó rìnrìn àjò kó má ní ẹ̀rí. agbára yẹn lára rẹ iná sọ lára rẹ mo súre fún ọ ire rẹ gbogbo tó kù lọ́dún ọlọ́run gbà á ní ọlọ́run mo gbàdúrà àdúrà rẹ gbà láàrẹ àdúrà rẹ gbà láàrẹ àdúrà rẹ gbà láàrẹ àdúrà rẹ gbà láàrẹ ẹ gbàdúrà kọ́kọ́ yẹ olúwa oh, ẹ falẹ̀ ìdíwọ́ mọ́ níwájú mi. Oh, ṣó o lè gbà báyìí. will you be able to play. olúwa gbogbo ń tà ń pè ní ìdíwọ́. all oh, that is calling justice. níwájú mi olúwa palẹ̀ rẹ̀ mọ́. ní tà pè ní ìdíwọ́. ilé tó dúró wájú mi tí ò jẹ́ rọ́nà lọ. olúwa palẹ̀ rẹ̀ mọ́ ẹ pẹ́lú òṣèlú.

wò ẹ gbà á bíbélì yẹn wípé tá à lè wo òkè. who is you mountain. òkè ni tó ń la àkọjá. what you are passing through is mountain. ìdíwọ́ ni sà. it is hindrance. ẹnì kò sọ̀rọ̀. somebody should speak out olùgbà ta ló fira rẹ̀ pé òkè níwájú rẹ̀ olóhùn kọlù pẹ̀lú agbára rẹ̀ aleluya rọra lórí lọ́wọ́ ẹ̀ tí máa ti pe àdúrà bí ìgbà mẹ́ta ebi tí mo ń lọ gangan bá sáré gbọ́bẹ̀ tọ́lá gbọ́dọ̀ sí ìwé ìrántí rẹ̀ ọlọ́run ló fi rédíò ọdún ládẹ́sà ṣùgbọ́n kẹ̀tì ìtì ọlọ́run dẹ̀ sọ fún bàbá mi pé àwọn kẹ́yìn máa rẹ́rìn sẹ́ ṣùgbọ́n a gbọ́dọ̀ sí ìwé ìrántí ẹ̀ láàárọ̀ ẹ̀ tá a ní wo òkè níwájú mi sẹ gbogbo ẹni tó fi ra rẹ bí òkè máa olúwa kọlù wọn olúwa kọlù wọn ẹ pariwo sọ̀rọ̀ yẹn olúwa o bọ́ọ̀lù wọn o òkè níwájú mi bàbá o bọ́ọ̀lù wọn ẹnikẹ́ni tó sọ̀rọ̀ ẹ̀ òkè níwájú mi bàbá o bàbá o bàbá o bọ́ọ̀lù wọn olúwa o óyá o óyá o bàbá o lónìí lónìí ni bọ́ọ̀lù wọn báyìí lánàá má sílẹ̀ sílẹ̀ kọ́ọ̀tẹ̀ olúwa bọ́ọ̀lù wọn bọ́ọ̀lù wọn bàbá òkè nílé bàbá bọ́ọ̀lù wọn nílé yàmi bọ́ọ̀lù wọn bọ́ọ̀lù wọn bọ́ọ̀lù wọn them. Oh Lord, destroy them. Oh Lord, destroy them. Oh Lord, smite them this morning. Oh yes, oh yes. Jésù olúwewe. Ṣé mo kọ̀ láti dúró sẹ́? I refuse to be stagnant. Mo kọ̀. Láti January. Right from January. Mo kọ̀ láti dúró. I refuse to be stagnant. Ṣé èèyàn bá dúró lójú kan sà? If one is stagnant in the spot. Disgrace ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sà. There is disgrace there in it ẹ̀tẹ́ èèyàn bá ti lè dúró sà. when someone is stagnant. ẹn tí ń bọ̀ lẹ́yìn ó fi yàn lẹ̀ yọ kọjá lẹ́gbẹ̀ẹ́ ẹnì kó sọ̀rọ̀ sà ta lẹ́ni tó fi ra rẹ̀ kí òkè sẹ́. ó ló ń kọlù wọn ló kọ̀ láti dúró olú ọ̀pá lẹ́wọ̀n mọ́ ẹ pariwo dúró ẹ̀mí náà wò bàbá wò gbogbo ẹni tó fi rẹ̀ tó ìwájú mi olúwa wò kọlù wọn bàbá láàárọ̀ yìí kọlù wọn olúwa wò kọlù wọn kọlù wọn kọlù wọn bàbá bàbá bàbá láàárọ̀ yìí óyá kọlù wọn jésù óyè kọlù wọn kọlù wọn kọlù wọn kọlù wọn bàbá bàbá bàbá lálàánú olúwa wò kọlù wọn jésù jésù jésù kọlù wọn olúwa olúwa olúwa olúwa olúwa olúwa kọlù wọn kọlù wọn bàbá bàbá bàbá olúwa sakara yóò rí kẹrin lẹ́sẹ̀ keje bíbélì táàmù wò òkè. who is real mountain ẹnì kan sọ̀rọ̀ sà ọ bá òkè yẹn wíjọ́ mò ń bọ̀. you must rebuke that mountain. tó o bá tiẹ̀ lè bá wíjọ́ wàhálà ni sà. if you can't rebuke it bàbá mi lógun tó o ṣépè fún o lè borí ẹ̀ sà. Oh, ogun tó o bá lè arrest o lè mọ. because that you can never arrest you can never apprehend it ẹnì kan sọ̀rọ̀ sà ṣùgbọ́n kì í yẹn dúró ní sọ̀rọ̀ yẹn ṣùgbọ́n tó o bá ti lè dojúkọ dáfídì dojúkọ gòláyà àti òkè tiwọn nìyẹn bàbá mi jẹ́ dojúkọ òkè tí wọ́n ní ètò ní máa dúró nínú ọ̀ràn wọn tí máa gbé ògo ọ̀ràn wọn mi ṣùgbọ́n ń dọ́tọ̀ dojúkọ lórí pé àṣekílẹ̀ àṣẹ àṣegbàgbà fúfú lásán ni. Hmm. not knowing that it is just a, an empty bag. ẹnìkan bínú sá tá a ní wo òkè iṣẹ́ ta ló fi ra rẹ̀ sí òkè níwájú mi ẹ máa bọ́lúwà kọ́dọ̀ ẹ máa bíwọ́ olúwa kọ́dọ̀ ẹ pariwo ẹ̀mẹ́mẹ́mẹ́ ọpẹ́ tó fira rẹ̀ sí ọ. olùwàkọ̀dùn gbogbo òkè ni ó dùn wí. olùwàkọ̀dùn kọlùwà kọlùwà kọlùwà bàbá o òkè olùwà kọlùwà òkè sọ̀rọ̀ níwájú mi bàbá kọlùwà ẹnikẹ́ni tó sọ̀rọ̀ èdòkè níwájú mi olùwà o kọlùwà bàbá kọlùwà olùwà kọlùwà jésù kọlùwà kọlùwà ẹ̀mí má láàárọ̀ yìí olùwàkọ̀dọ̀ olùwàkọ̀dọ̀ olùwàkọ̀dọ̀ a gbà. Mẹ́ka orí kẹfẹ́ ẹsẹ̀ He said rebuke you great mountains. Ẹ pé All the small small mountains for you to have. Ìbàdàn àjẹ́ ẹsẹ̀ Who is you this mountain? Kí n mo fi Not knowing that it is man ẹnì kan sọ̀rọ̀ sà. somebody should speak out. ìwọ tó fira rẹ sí odi. you that you represent yourself as wall. ẹ máa kóluwa di odi wọn wájú. kóluwa di moses wall before me. kóluwa ṣe kéré. kóluwa di moses wall. ìlérí pọ̀ nínú ọdún yìí sà. yàrá kan promises. ọdún yìí èlò ẹnì kan kígbe sà ìwọ tó fúnra rẹ sí odi ẹ̀yin odi kò sí ìrànlọ́wọ́ ẹ̀yin odi tó sọ pé kò sí àná ẹ wọ níwájú rẹ ẹ pariwo ẹdùn ẹ. ẹ̀mí you?

Olúwa dúró Olúwa dúró Olúwa dúró Jésù Olúwa wá. Bóyá tí ń wí òye wa. Níbi tá a ti bí mi sà. Lélẹ̀ eléegun sà. Wọ́n ká àkọjá àwẹ̀ mẹ́wàá sà. They don't, they don't They, don't pass through SARS. Ẹnjẹ́ ọ̀la òkè yẹn kọjá. Ṣé ẹ̀dá kan pass Yóò mọ̀ra sà. Ẹ rí i pé mo sọ ọmọbìnrin kan ló gègùn sà. Particular lady that calls ìyàwó ẹ̀gbọ́n bàbá ó ní kò sí tọ́mọ àwọn ọba tí e lè tayọ sá kò sẹ́ni kankan tí ó tayọ sá ọmọ rẹ̀ àwọn ọlọ́pàá wọn pa o òun pa ìyá rẹ̀ ah, bẹ́ẹ̀ àwọn ọlọ́pàá pa o ọwọ́ àpò ọmọ tí ó gbogbo ọmọ wa wò láti ìbẹ̀rẹ̀ tí dópin kò sọ́mọ kankan tó kà kọjá àgbẹ̀ mẹ́fà sá. none of his children pass through pass um, school start ìgbà táwọn ọmọ mi dé ìkan mo ní ìwọ náà ọwọ kàwé mẹ́wàá ogun yẹn dùn mo ogun yìí wà rèé. This is the battle of our household ẹnìkan sọ̀rọ̀ sà òkè tí ọ̀pọ̀lọpọ̀ náà kọjá ní sọ̀rọ̀ tá à ń dojú kọ sà ẹnìkan bínú kó sọ̀rọ̀ ẹ̀yin òkè tẹ́ dún wájú mi sẹ́ ẹ wo lórúkọ Jésù ẹnìkan pariwo ẹ mẹ́fẹ́ mọ́ gbogbo òkè níwájú mi olùwàdúwò olùwàdúwò olùwàdúwò olùwàdúwò olùwàdúwò olùwàdúwò olùwàdúwò olùwàdúwò olùwàdúwò olùwàdúwò olùwàdúwò ẹ wó lulẹ̀ ẹ wó lulẹ̀ ẹ wó lulẹ̀ lórúkọ Jésù ẹ wó lulẹ̀ ẹ wó lulẹ̀ ẹ wó lulẹ̀ ẹ wó lulẹ̀ Jésù Olúwa wa àdúrà yín gbà. Mo sọ tẹ́lẹ̀. I prophesy. Àdúrà yín gbà láàárọ̀. My son said this morning, amen lórúkọ bàbá ọmọ àtẹ̀mí mímọ́ àdúrà yín gbà láàárọ̀ lórúkọ jésù. in the name of jesus. àdúrà yín gbà. your prayer is answered amen. ẹ gbàdúrà. pray. ẹ pariwo jésù. shout aloud the name of jesus. ohunkóhun tí ń bẹ nínú ayé mi tí ò fún mi láyọ̀. that gives me no joy. jáde nínú ayé mi. my life máa kú ọmọ mọ́. pray for the children as well. kí ni bẹ nínú ayé ọmọ mi. what is my child's life. tí o fún mi láyọ̀. that gives me no joy. jáde. come out. jáde. come out. jáde. come out. ọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀. àgbàdo àbáṣálì àkàwọ̀. tí o fún mi láyọ̀. jáde. jáde. jáde. jáde. jáde. jáde. jáde. jáde. ọ̀yọ̀ jáde jáde òjòba láyè jẹ̀bù láyè jáde jáde jáde jáde jáde jáde lónìí lónìí jáde jáde jáde jáde jáde lára mi jáde jáde jáde jáde jáde jáde yéésù olúwa wá. ìbànújẹ́ kẹrù rẹ̀. Rapu ose karure. Mo dagbere fún olóore. Yes. Ìbànújẹ́ kẹrù rẹ̀. ìgbà méje. seven times. la máa gbàdúrà yẹn. we are going to pray about it. bàbá jẹ́ pé tí mo sọ kàn ọ́. if you understand what I say it's meant for you. gbìyànjú o. try. gbàdúrà yẹn. pray. bí ìgbà tí o gbàdúrà yẹn. like never before. ọmọkùnrin ìránṣẹ́kùnrin yẹn. a young man. ó ní ọmọ kan ṣoṣo tí mo bí rè. he said the only child I began. ó ní àrùn wárápá ń bẹ lára rẹ̀. I have sickness. ó ní lọ́pọ̀ ìgbà. so many times. a máa gbé sẹ́lẹ̀. it makes him fall. ó ní ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. times of times. àti ẹ̀ máa gbé sọ sínú náà. sometimes he throw inside fire. ó sì w wá solution. And he kept on looking for solution. Ó káàkiri. He was moving from one place to another. Bọ́bá ti dáwùjọ. And get it to another place. Bọ́bá ti pèpè bàbá ń bọ̀. Wọ́n lè say that is coming. Ó fẹ́ mú ọmọ rẹ̀ lọ́wọ́ bí ohun ẹ̀yẹ. He wants to take his child along. Wọ́n bá lẹ ọmọ mọ́lẹ̀ nígbà náà. And he became a victim of epilepsy in another place. Wọ́n lọ́mọ bàbá alágbádánù. This is the child of another person. Wọ́n wá fi orúkọ wárápá. They were not calling that man epilepsy name. Oh, bàbá tó bẹ̀rẹ̀ ní wárápá. The man that is calling that man epilepsy. Kò fún láyọ̀. He gives no joy. Kò fún láyọ̀. He gives no joy. Kò fún láyọ̀. He gives no joy. Ó sọ he was oh, crying. he spent every money he had. the only child. that he began. ayé sì tún sọ di oníwàlápá. and they making him epilepsy victim. ọmọ kan the only child. tó gbójúlé. that he began. ayé sọ di oníwàlápá. they gave him epilepsy. ọmọ kan ṣoṣo. the only child. tó jí ọ̀la rẹ̀. that happens to be his future. ayé sọ di oníwàlápá. ọmọ kan ṣoṣo. the only child. tí ń wò that is looking up to. nítorí wàlápá. because ìyàwó fi lọ. his wife left him. lè kọ́ ọmọ lẹ̀. ìyàwó gbé ọmọ jù lẹ̀. he is Paul law. Nobody want to take it. Only Kana look. He was the only one I had. Because of epilepsy. Àwọn ẹbí kọ́ lẹ̀. His family member deleted him. Ìwọ You that your have epilepsy. Àlejò ah, You cannot allow children to be with your child. For them not to take it. Ó He took it to Peter. Ó ní mo He said here is my child. He gave them money. Everything he had. Peter said. Epilepsy is so small for us. We do raise the dead. It's no big deal. Bring him ká Peter put on ká sọ. ó dì mọ́ dì mọ́. he hugged him. níbi títí ń dì mọ́ wọ́n lọ́pàá tó gbé ọmọ. I promised God of him. I took it to your disciples. Wọ́n ò lè They couldn't make him old. Jésù Jesus said. Use me of epilepsy. Jáde lára Come out of him. Ha! Jesus Christ. Shout aloud. Ìtì ń bẹ What is in my life? Tí yóò fún That gives me no joy. Jáde lára Come out of my body. Come out. Ìtì ń What is in my chest life? Tí yóò fún That gives me no joy. Jáde. Come out. Jáde. Jáde.

jáde jáde jáde oya lórúkọ Jésù jáde ayé jáde jáde jáde kọ́mọ kọ́mọ kọ́mọ kọ́mọ kọ́mọ o tí o fún mi láyọ̀ o tí o fún mi láyọ̀ jáde jáde jáde. ẹ gbàdúrà yẹn nígbà kẹta. repeat it all time. ọ̀kan tún rè o. this is another one. ó ní ogun o. he had battle. ó ní owó rí pọ́ǹgò lè rìn dáadáa. he was not able to be working quite well. ó sì lọ nù tẹ́ḿpìlì. and he went to the temple. ẹjọ́ wọn lọ gbàdúrà ní church. let me go and pray in the church. ó sì dé church. I'm getting there. ọdún kìíní. the first year. ọdún kejì. second. ọdún karùn-ún. fifth year. problem yìí ń burú sí i. the problem was getting worse. ọdún mẹ́wàá ní church. ten years. ìṣòro yìí lé sí ni o. the problem was getting worse. ọdún méjìlá. twelve years. ìṣòro yìí lé ni o. the problem was there. ọdún mẹ́rìnlá. fourteen years. ogun lé sí. the problem was getting ó sì lu ọdún méjìdínlógún nínú church ogún rẹ̀ sì tún burú ju tàtẹ̀yìn wa lọ ìwé Lúùkù orí kẹtàlá màsálíà kàpà àríyàbá nígbà jésù rí àwẹ̀ náà ro ẹ̀yìn rẹ̀ ti tẹ̀ kò lè dìde mọ́ ọwọ́ àfọwọ́ ra ilẹ̀ rìn wọ́n ní sẹ́ bó ṣe wọ chọ́ọ̀chì ni ó ní mo ti ń gbẹ́sẹ̀ díẹ̀ díẹ̀ gbà mo dé nígbà mo dé ló wọ́ jésù ní dìde lẹ̀ kò yẹ kó wà báyìí dìde máa lọ lójú ẹsẹ̀ agbára tó sun ẹ̀yìn rẹ̀ ro ó lànà lára rẹ̀ ẹ̀yìn rẹ̀ dìde dúró ó ní tẹ́ńpìlì wípé olórí àlùfáà wípé wáyé tẹ́lẹ̀ mú lára why did he make him move why tell him lára why did he make him move bó ṣe wà ń bí àwa rí ránṣẹ́ pé kọ́ bá wà gbálẹ̀ I do send another to wash my place. now there is melo you need the temple a ní rí lò mọ́ gbogbo ẹni tí ń fi ogun rẹ̀ jayé. those that catching fun with your battle. Ọlọ́run àwọn apostles. all of the pastors. Oh God, wọn náà. Masalia kaparu madaya nema. Edu ye meke barua. Oh yes. Eke. So. Ìgbà kẹta. Here is the third time. Kí ni bẹ̀lá What is in my life? Tí o fún mi That gives me no joy. O lè bá mi You cannot enter the year with me. Jáde lára mi. Come out of my body. O ti bẹ̀lá yẹ. What is in my life? Tí o fún That gives me no joy. O lè bá mi You can't follow me. Jáde lára mi. Come out. Ẹ̀mí lọ́wọ́. O ti bẹ̀lá yẹ ọmọ mi láyé àyà mi jáde jáde jáde jáde. jáde jáde come come come come come on, on, on, on, on, jáde jáde kọ́mọ̀ kọ́mọ̀ kọ́mọ̀ kọ́mọ̀ kọ́mọ̀ ẹ̀gàn jáde jáde jáde láyé ọmọ mi oh, oh, jáde oh. láyé aya mi jáde láyé mi jáde láyé olùrànlọ́wọ́ mi jáde jáde ọ̀yà jáde ọ̀yà jáde.

àdúrà yẹn ni mo wà. I'm still on the same prayer point. ọ̀kan tún o. this is another one. obìnrin yìí ni o. this woman. jẹ́jẹ́ rẹ̀ ló sùn o. she slept on her own. nígbà tí ó fi jí láàárọ̀. when she woke up in the morning. ẹ̀jẹ̀ bá ń ya lára rẹ̀. she started having blood issue. orí oyún ni o. she was still bad. orí ẹni ẹ̀jẹ̀ ń ya lára rẹ̀. a victim of salt. bọ́ọ̀lù oyún ó ṣe dúró. how can she conceive. oyún ò dúró. she was she had no pregnancy. no pregnancy. ọkùnrin ò lè súnmọ́. máyì her because of the blood issue. ń ya. husband left her. ẹ̀jẹ̀ ń ya. because of this blood ẹ̀jẹ̀ yẹn kò léèyàn mọ́ nítorí ẹ̀jẹ̀ yẹn ayé òpè lórúkọ tí wọ́n sọ mọ́ ayé fogun sọ ló kọ́ ẹnìkan sàmì ogun tí ayé fi ń pè ọ́ lórúkọ wọ́n bẹ́ ìpè olórú àwọn àpòsẹ́yìn ó gbé ogun yẹn bẹ́ẹ̀ ìgbà mẹ́rìnlélógún ni kẹ́sí rẹ̀. share it twenty four times. twenty four times. twenty four times. láàárọ̀ yìí. this morning yóò pé láàbì twenty four times. ọgbìn ni wọ́n fi ń pè ìwà yìí ti bá ti kọ́ wọ́n gbìyànjú ọ́. she tried her best. ṣùgbọ́n ogun bẹ láyé. but bá ti wò láàyè. wọ́n gbogbo apá. she tried her best. wọ́n ń pè lọ́dún tuntun. they were calling the woman of God issue. when she realized. ogun she call ogun expose her secret. tó ń da. they know the source of her battle. ó gbé ilé she sold her house. she sold all her houses. gbogbo tó ti fàárọ̀ ọjọ́ kọjá. all she made ọ̀tá gbogbo ẹ̀dá. She sold it all. ilẹ̀. She sold her land. irinṣẹ́. She sold the ọ̀tá furniture even her clothes. She sold her gold. Kò ní kankan mọ́. She had nothing. Ó di korofo. She became empty. Nítorí ẹ̀jẹ̀ ìyá rẹ̀. Because of the blood issue. Ó sì gbé ẹ̀jẹ̀ kiri. And she was taken from one place to another for twelve years. Ṣùgbọ́n ọjọ́ yẹn. But that day. Ó pàdé Jésù. She encountered Jesus. Ó di etí aṣọ the head of his garment. Wọ́n ní kí ló dé? They said why? Ẹ sáà fọwọ́ ẹsẹ̀ sí aṣọ the hem of his garment. She had no child. Because I think blood issue. Cannot again o tí ọ̀tá gbé sínú ayé mi tí o fún mi láyọ̀ jáde jáde. ẹ̀mí bò ó tọ̀ ọ̀tá gbé sínú ayé mi tí o fún mi láyọ̀ jáde jáde jáde jáde o tọ̀ ọ̀tá gbé sẹ́yìn mi tí o fún mi láyọ̀ jáde jáde jáde jáde jáde kọ́mọ̀ jáde jáde jáde jáde oya oya jáde jáde jáde jáde o jáde fisa yẹ tí o fúnayọ jáde jáde jáde o jáde jáde jáde o jáde jáde jáde jáde jáde jáde lónìí jáde jáde asẹni asẹni asẹni jáde jáde jáde oya jáde jáde jáde jáde láyé mi jáde láyé mi. Jésù Olúwa orí àdúrà yẹn náà ni mo wà. I'm still the same prayer. Màsáálì kàfà. In the name of Jesus. Màlúmàrú àkàyà. Oh yes Jesus. Obìnrin kan tó ní. A woman. Ó dé ilé ọkọ. When she got married. Wọ́n lé níbẹ̀. They set her away. Ó tó lọ. She went away. Ó tó gbìyànjú títí. She tried her best. Ó tó lọ́kọ mi. She remarried. Wọ́n lé níbẹ̀. They set her packing. Ó tó gbìyànjú. She tried Ó tó gbàdúrà. She prayed. Ó tó lọ́kọ mi. And remarried. Wọ́n lé níbẹ̀. They set her packing. Ó di mélòó. Ó tó gbìyànjú. She tried. Ó tó prayed. She saw another man. She didn't spend up to di mélòó wọ́n tún gbìyànjú wọ́n tún lọ lọ́kọ wọ́n lé níbẹ̀ ah, ó gbìyànjú ó tún lọ lẹ́lòmí ó tún kó mbẹ̀ ó gbìyànjú ó ní ọkọ wọ́n lè nígbò pé méje gbogbo ayé wa ń pè pé aṣẹ́wó aláìgbélé ọkọ. dàá no matrimonial home wọ́n wá lọ bá jésù pé wo oòrùn obìnrin ọkọ méje ọmọ méje bàbá méje lóbi lọkọ tí ó rí fẹ́ lọ́run báyìí. who is that man that will in heaven. màsáálì àkàpà ọ̀kan tó bí ọkọ márùn-ún. Ohun tí ò fún láyọ̀. What gives her no joy? Ohun tí fi ń lomi lójú láyé fi ń kẹ́gàn What makes her cry? Àná àmàlú àkàyà màkà màlúwà. Ẹ̀kẹ́. Shout on top of the voice. Ìwé ìwé ju àná orí kẹrin ẹsẹ̀ kejìdínlógún. Eh, Ẹ̀kẹ́. Shout. Kí la ọkọ̀ márùn-ún. Five different men. Ẹni márùn-ún kò tó sọ ọkọ rẹ̀ náà. They are not even right. Who was man?

Arriba, dale, capa. Oye, ya, ya jáde láyé mi o lórúkọ jẹ jáde. amasani akapa wa wanda yaba kaba jáde jáde oya oya oya oya oya oya oya. Yes, yes, yes, ṣùgbọ́n kan bẹ́ẹ̀ láàyè. keje. Anaka faru madaya makabaru. In the name of Jesus. Ah! Ogun tó mú ìyàwó fọkọ tọrọ. Battle that made a woman to give her husband. Ó ní jẹ́rù mi ó bímọ fún ọ. Let my housemate give birth to a child for you. Sarah ní bẹ́rù mi bá bímọ. She said if my housemate is given. Ọmọ ẹrú ọmọ mi náà ni. Ajá will be my child. Ọjọ́ ẹrú bímọ tẹ́lẹ̀ ìyàwó. After she put the bed, she became her. Ẹrú ní no. She said no. Èmi mọ lọ́mọ ìwọ́n lọ́mọ. I am the biological man and not you. Ẹ̀kẹ́. Shout aloud. Kí ni ń bẹ nínú What is in my life? That makes me cry. Àmàrú àká àmàrú In the name of Jesus. Let's go my life. Obìnrin tó gbélé ọkọ tó kú A woman that left her maternal home. Ayé rí bí ẹni tí ò serious. They saw an irresponsible woman. Ó serious. She is serious. Ogun ni ọ̀sẹ̀. Battle is in her life. Ó forí tì í. She tried her best But that not to be counting man. Ṣùgbọ́n tó torí ẹ̀ forí tì lọ padà dé bá. But the reason why it eventually happened to her. Wọ́n padà lé jáde kan. Ah, deja vu. Ẹ̀kẹ́. So náà ti bẹ láyé mi. the world is in my life. ti ń gbomi lójú mi. that makes me cry. fàyè mi lẹ. let's go my life. jáde. come on. ọ̀yọ̀yọ̀yọ̀yọ̀ jáde fàyè filẹ̀ fàyè filẹ̀ jáde jáde jáde jáde fàyè filẹ̀ fàyè filẹ̀ fàyè filẹ̀ jáde jáde aa jílẹ̀ dẹ̀ jáde jáde jáde jáde fàyè filẹ̀ fàyè filẹ̀. Dada! Dada! Dada! amasani akapa ko amasani kapa dada lórúkọ jésù dada. Jésù olúwa ẹnáwó méjèèjì sókè. raise up your two hands. àmàrúwà káfàrúwàmà. in the name of Jesus. mo gbàdúrà. I pray. o ti ń gbomi lójú rẹ. what makes you cry. o ti òmùnú rẹ. what gives you no joy. mo bí Olódùmarè. I beg Almighty God. ó fi ayé rẹ̀ lẹ̀. amen. amen. amen láàárọ̀ yìí ni. this very morning. kò gbọ́dọ̀ bọ́ ìrìn àjò ọdún tuntun. it must not embark the general meeting. mo bẹ̀ Jésù sí ọ. I beg Jesus touch you. ogún ti ń bẹ láyé rẹ. for some reason in your tí o fún ọ láyọ̀. I might be happy. ó jáde. ó jáde. ó jáde. ó jáde ó jáde ó jáde ẹ pariwo ẹ kígbe gbogbo ẹnikẹ́ni tí mi ò lé tó ń lé mi kí fún ibu. ever that i'm not pursuing that secret after my life for ibu. wo mi bàbá kan kú. ó ní owó. very rich. ó ra ìlú. He bought the town. Ó ra ìlú. A town. Ó fi góòdì kọ́. And used gold to build it. A pè ní ìlú gold. Called the city of gold a pè é lu gold. the city of gold. ó fi gold kọ́ gbogbo ìlú yẹn. ó ra ilẹ̀ káàkiri lágbègbè ibi tó ti jọba. he bought so many lands where he was the king he was the king. nígbà tó kú ó bí ọmọ mẹ́rin. he get four children. àwọn àwọn mẹ́ta tí ń bẹ lẹ́yìn ọkùnrin mẹ́rẹ̀ẹ̀rin. four àwọn ọkùnrin mẹ́ta tí ń bẹ lẹ́yìn. three that are behind. wọ́n sọ fún ẹ̀gbọ́n wọn pé ẹ̀yin ẹjọba. we pronounce as the king. ẹ̀gbọ́n jọba. and he, he became the king. he asked them. ìlú gold nǹkan. this city of gold wọ́n wọ́n put it. àwọn àbúrò yẹn wọ́n láàbùn ọ. they say we have given you. ẹ máa mú lọ àbọ̀ yín lu gold ọ̀dà àwọn property bàbá wa ti bẹ́ẹ̀ nìkan wọ́n là bọ̀ ní gbogbo ẹ̀ everything is yours I have a property we don't even need it a fẹ́ lọ ṣiṣẹ́ fáyé wa we want to work for our life àbọ̀ àbọ̀ ní gbogbo Everything bàbá wa ní ẹ̀gbọ́n has to take over and he took over He ọjọba ọgbà ìlú gold ó tún gba ìlú ara rẹ̀ ó gbógun bàbá wọn. inheritance is the ọjọ́ kan and one day. ó sì kó àwọn àbúrò mẹ́tẹ̀ẹ̀ta. his brother three of them. ó sì dùn wọn lọ́rùn. he slaughtered them he killed them. àwọn àbúrò mẹ́tẹ̀ẹ̀ta. this brother wọn sùn ni. they slept ó ní lọ dè wọ́n wá. he said they should bind them. ó pa mẹ́tẹ̀ẹ̀ta. and he slaughtered three of them. nígbà ọ̀pá wọn tán. after he killed them. lẹ́yìn ìgbà ọ̀pá wọn. after he killed them. ọlọ́run wá yọ sí. God appeared to him. kí ló dé. why tọ́ ọ̀pá àwọn àbúrò rẹ. did he kill your brothers. àwọn àbúrò rẹ tọ́ ọ̀pá. these are wọ́n lò ó tọ́jú ọ lọ sí. they are more faithful than you to me. wọ́n ṣe dáadáa sí mi jù ọ lọ. they did well more than you. wọ́n fi òótọ́ ọ̀nà bá mi rìn. they were faithful bó ṣe ní àgàbàgebè tó wọ́n fún gbogbo lẹ̀ fún ọ. they gave you everything that they supposed to have. ọwọ́ àpá wọn you no kill them. nítorí tó pa wọn because of this symptom. èmi ò rán àìsàn kan sí ọ nínú fún. I will send a giving virus to your intestine. àìsàn yẹn máa ṣe ìfun rẹ fọdún méjì. and it happen to you for two years. lẹ́yìn ọdún méjì. after that màá mú ẹ̀mí rẹ lọ. I will kill you. nítorí tó pa àwọn àbúrò rẹ. because you kill your brothers. masali akaparu madali kiyama kabaru ama. ẹ ké. shout ẹnìkan ni kó gbàdúrà. somebody should pray. gbé ọwọ́ méjèèjì. lift up your two hands. ẹni tí mi ò rí t ti ẹ̀rù. the plan I'm not thinking about. tó fi bí lẹ́mẹ̀. that is wishing you good. ẹ̀mí mẹ́ kọlù wá. alẹ́ ah! ni ti lẹ́mẹ̀ pẹ̀lú ibi. akayama sanikapa Papa. bàbá bàbá ẹ wọlú ẹ wọlú ẹ wọlú ẹ wọlú ẹ wọlú ẹ wọlú ẹ wọlú ẹ wọlú ẹ wọlú ẹ wọlú Jésù ẹ pariwo sa shout aloud sa ẹ tún àdúrà gbà repeat the prayer point atalia atalia ọmọ atalia kú she lost her child gbogbo ọmọ tí ọba jọba. Those àṣepa she killed all of them. ẹ pariwo gbogbo ẹni tí ó dìde tí ó tó ní mi ò ní dìde. those are not little that says that we no arise. ẹni ọmọ rẹ̀ ò dìde nínú ilé wa. the plan that he is trying to work is not ẹni tí ó dìde. na send nobody will make it in the family. ẹbí mi máa jábọ́ rẹ̀. only to pull him down. wàá máa tẹ̀ mọ́lẹ̀. step on him. talẹ́ ni náà. who is that fellow. tọ́mọ rẹ̀ ò dìde. na tell is always to do. tọ́lẹ̀ mi ò ní dìde. na say we no arise. ta ò dìde. who is not lifted. tó dá ìdìde mi dúró. is into my liberation. bàbá ẹ jábọ́ rẹ̀. Baba! Baba! Baba! Baba! Baba! Baba! Baba! ẹnikẹ́ni. Jésù, Jésù, Jésù, Jésù, ẹ àdúrà yẹn gbà. repeat it. ẹ kí ẹ pé Jésù. shout out in the name of Jesus. èwo mi ò ọkà mi. look at me this is another one. Mama, ń wá owó rẹ̀ kò rówó mọ́. A woman was looking for her money. Ta ló gbowó ń bì? Who stole my money? Ẹ àdúrà tẹ fẹ́ gbà rè. This is the problem I want to pray. Gbogbo ẹni tó lọ májẹ̀mú láti dá mi dúró. Those that use covenant to delay me. Fi ẹ̀mí rẹ̀ bá májẹ̀mú tó dá mi dúró jẹ́. Use the prayer that it is for the covenant that you. used. Màmá ń wá owó. A woman was looking for her money. Orí owó ma. She couldn't find it. Gbogbo tí mò ń What I'm saying. Onídàájọ́ náà mọ̀ ń wá o. It's the book of Judges. Ètò màmá ń wá owó woman was looking for money. She couldn't find it. Màmá bá sẹ́pè. She called. Who stole my money? Kò lè dáa fún. It shall not be well with him. Kò lè dìde láyé. I He will not be saved. Èyí The word has said. Authority said. Ọmọ bá yọjú. And I tell you. Ó lè I am the one that stole your money. Have your money. Màmá ní. The woman said. Mo ti ṣépè. I have caused you already. And onídàájọ́ seventeen. judges chapter seventeen. ó ní no ó ní no no ó ní ẹgbowó. have your money mama lẹ́mi ò lè gbà mọ́. she said I can't collect it. tí mo bá gbowó wọ́. you must collect the money. ìpè máa mú mi. I will become a victim of God. ìdí nìyẹn. that's why. tí wọ́n bá ní ọlọ́bí àjẹ́. they ask go and buy a witch. ẹgbẹgbẹ̀rún àjẹ́ lè mọ̀ sí ọ̀lẹ́ àkọ́bàbẹ̀ náà. that's why witches may not set you free unless by God. torí pò ń bèèlè tu ọlẹ̀. once you set you free. o ní ọ̀wọ́nú dè. become a victim of bondage. kò sì ní fẹ́ wọnú dè. and she don't want to be present to bondage. ìdí nìyẹn tó fi tẹ́bẹ̀rì òfin mú nǹkan jáde. àyà apology did not give you the torí pé òun ò ní fẹ́ wọ lóde màmá ló ti sẹ́pẹ̀ bọ́n béèrè ó lè pé máa mú màmá ògbówó ọmọ òkòwó wọ́n wá àjọ kówó lẹ̀ ó ní màmá ẹgbówó màmá ni mo ti sẹ́pẹ̀ fún ọ Maria calvary amasali kapa talẹ ni ó sẹ́pẹ̀ fún ọ tóní kò ṣe é yí. dàdí kaná tọ́ni. ó bẹ jẹ́ olúwa yí ìdànù lọ́wọ́. Mama ò gbowó, ọmọ náà ò gbowó. She didn't collect the money. kí la lè fọwọ́ ìṣe. What can we use it for? Ọmọ ní mami àjọ ẹ bínú. Mami please don't be annoyed. Wọ́n ní tá a lè ṣe ni pé jẹ́ a lọ yá èrè kan. Let us go and borrow a statue. Ká lọ sáré èrè yẹn sí And through that we will be serving ah. God. Wọ́n wá yá èrè. They did so. Nígbà wọn yá ère. When they did so. Wọ́n ní ta ni ọmọ bọ ère. They said we be worshiping the Lord. Ọmọ tọ́jà lè ọmọ ère bọ̀. And the parents said, "Ọwọ́ me mi ìmèrè I don't know. Wọ́n wá rí àlùfáà kan. They saw a priest. Wọ́n wá pé. They called him. A máa fún olówó oṣù. We will paying you money salary. Máa bá wa sin Ọlọ́run látara ère. Lord be serving and go through this. Bọ́yá Olúwa máa rẹ́ ègún yẹn dànù lórí wa. Maybe God wipe off the curse upon us. Orí màmá ti ṣépè. Because she placed him in the court. And she wanted to use the money. Ọmọ yẹn wá gbà pé gbogbo ṣẹ́ tó ń bá ṣe owó máa fi sanwó fálùfà kálùfọ̀ ṣàtì ẹ̀rẹ́ ègò dànù pé ó lè ọjọ́ kan ó kò sínú ogun ọ̀gá àṣìṣe ọjọ́ kan tó kú ọ sí wàhálà. a damn mistake that put you in trouble. iná àti agbára jẹ́ ó gbé ọjọ́ dé. wọ́n wá ń sin lọ the sellers are ọmọ àwọn ọmọ israeli israelites àwọn ọmọ rekabu wọ́n máa wo wọ́n máa wojú ọjọ́ they used to look at the day àwọn ní wojú ọjọ́ tiwọn wọ́n wá wojú ọjọ́ àwọn ọmọ israeli wá wojú ọjọ́ ìlú wo ní sàn fún wàrà àti fóyin wọ́n wá rí ìlú kan nínú aginjù pé ìlú tó dáa ni wọ́n wá fẹ́ kọjá lọ ìlú yẹn wọ́n fẹ́ kọjá lọ aginjù yẹn láti lọ tẹ̀dó bẹ̀ wọ́n wá gba ìlú tí wọ́n ti ń bọ èrè kọjá wọ́n rí ọmọkùnrin yẹn tí ń bá wọn bọ èrè wọ́n sún lé rẹ̀ wọ́n kọjá lọ nígbà wọn kọjá bọ̀ lẹ́ẹ̀kejì wọ́n tó kàn níbẹ̀ wọ́n ní àwẹ̀ àlùfáà ní ọ̀nà ọmọ ọmọ bo ní ọ́ ó lé ọmọ lẹ́ẹ̀lì ni ọmọ lọ́wọ́ ń bọ òrìṣà bíi ọ̀dà jẹ́ àlọ́ wọ́n bá gbé àtòrìṣà lọ́ba ni ẹ mọ̀ gbé wọ́n ní ṣé ó di olórí ẹnìkan àbójú olórí gbogbo òlu ah, ìyẹn ní olórí ẹnìkan kẹ mm, wọ́n máa fún wèrè gan lọ́kọ́ yóò rò pé ìjọ olórí ẹnìkan olórí gbogbo òlu ni wọ́n lọ́ọ́ yá tẹ̀lé wa àti òun àti gbogbo ẹrù ẹ yẹn sì gbélé rí ni ẹ gbàdúrà ẹ pariwo talẹ ni ó fi mi ré tó ló bá jẹ mọ lẹ́yìn olúwa fi ẹ̀mí ẹ tú mi rẹ ta ló fi wo mi ọkùnrin yẹn yarí gbà wọ́n pé ó ló máa kú kó pé màmá òun ti ṣépè ta ló lo májẹ̀mú lé mi lórí bàbá ẹ fẹ̀mí mi ó yọ yọ yọ Bàbá! Bàbá! ẹ tú mi lẹ̀ ẹ tú mi lẹ̀

gbogbo agbára ni ó lò oh, ní kò fi bá mi ṣe káyé lè mọ̀ pé mo lólúwa gbogbo agbára ni ó lò. so o ti ready. I am ready sir. gbogbo agbára ni ó lò ní kò fi bá mi ṣe. masali akaparu na yama kabaru ama. Fagbára rẹ já Use your power to attack me. Fagbára rẹ já mi I attack with your power. Fagbára rẹ já mi I attack with your power. Oyoyoyoyoyoyoyoyo ẹ̀rù ni mọ́ o agbára rẹ jẹ́ nígbà lọ́wọ́ wọ́n jẹ́ mọ́tò dábàá tó dábì gbọ́ dábì gbọ́ dábì gbọ́ dábì gbọ́ dábì gbọ́ lọ́wọ́ agbára mọ́tò. gbà ẹ já mi gbà ẹ já mi gbà ẹ já mi gbà ẹ já mi gbà ẹ já mi gbà ẹ já mi gbà ẹ já mi gbà ẹ já mi gbà ẹ já mi gbà ẹ já mi gbà ẹ já mi gbà ẹ já mi gbà Jésù olú. gbàdúrà lẹ́ẹ̀kan sí. repeat it once again. májàmú tí ayé lò. kọ́ngọ́nà de yóò. tí wọ́n fi dá mi dúró. to stagnate me. bàbá. fada. ẹ já mi gbà lọ́wọ́. i jack with black governor. láàárọ̀ yìí ni. this morning. májàmú tí wọ́n lò lórí mi. kọ́ngọ́nà de yóò sọ́ba mi. tí wọ́n fi dá mi dúró. to stagnate me. olúwa já mi gbà. olúwa oh, deliver me. gbogbo agbára ni ó lò. all your power, use it. gbogbo agbára ni ó lò. use your power. lórí ọ̀rọ̀ mi. ó oh, mọ my mind. gbogbo agbára ni ó lò. use your power. já mi gbà. i jack with ẹ̀mí mọ̀ bàbá o gbogbo mọ́tẹ̀ tí wọ́n lò láti fẹ́mi dúró bàbá o gbogbo bàrẹ̀ dáwìgbà dáwìgbà dáwìgbà láàárọ̀ yìí tiwolo olúwa olúwa olúwa olúwa olúwa dáríga dáríga dáríga bàbá bàbá dáríga olúwa olúwa olúwa olúwa dáríga. bàbá dáríga o bàbá dáríga o bàbá dáríga o olúwa gbà mí o masálìkà. ẹ já mi gbà ẹ já mi gbà ẹ já mi gbà ẹ já mi gbà ẹ já mi gbà ẹ já mi gbà ẹ já mi gbà ẹ já mi gbà ẹ já mi gbà ẹ já mi gbà ẹ já mi gbà Olúwa ẹ já mi gbà o Jésù Olúwa. ẹ pariwo gbogbo ọ̀tá àpàyàn every enemy of destiny killer. Jẹ́ kí n ṣàlàyé agbára tí wọ́n ń lò fún. Let me tell you about the power they are using. Wọ́n máa ń lo agbára ẹ̀san. Sometimes they use the power of vengeance. Agbára ẹ̀san. Power of vengeance. Láti pa àyànmọ́ ènìyàn. To kill someone's destiny. Mo fẹ́ gbẹ̀san. That want to avenge. Ọ̀tá àpàyànmọ́. Enemies of destiny killer. So ọ̀tá àpàyànmọ́. Dẹ́sílì kí láyé ni. Àtàkùpà fi bóun bá gbẹ̀sán. You say it's a must for you to have. Ó lè ní màmá rẹ lọ́sẹ̀ o. I say your mother abẹ́rẹ́ dà. Ṣùgbọ́n fẹ́ gbẹ̀sán lára ni oh, She wants to abate you. Ó lè ní bàbá lọ́sẹ̀. Ọ̀yọ̀ oh, dà. Ṣùgbọ́n fẹ́ gbẹ̀sán. But she wants to abate you. Ó lè ní ọmọ tó bí nù. O lọ́sẹ̀ o. Ó lè lẹ́gbọ̀n rẹ lọ́sẹ̀. Ọ̀yọ̀ oh, brother. Kò sí ti ọ̀tá àpàyànmọ́ kì í parọ́ mọ́. Torí wọ́n fẹ́ pa àyànmọ́. Ó lè ní níjó ni òkè òun dára. Ó lè ní mọ́tò tọ́ ọ̀rà. Ọ̀wẹ̀ fóun. Ó lè ní gbọ́ parí ilé. Ọ̀wá sọ fóun kó o ti parí ilé. Oríṣi ọ̀nà ní ọ̀tá àgbàyà àpàyàmọ́ lò wá pinnu agbára ẹ̀san ẹ̀sà johannu wá gbòòrò ọkàdé gbòòrò lọ́gbọ́ pé ẹrọ́dù fẹ́ ẹrọ́díà ọwọ́ àpè ẹrọ́dù ẹrọ́díà tó fẹ́ ọmọ fámìlì kan náà nìyí wá ìtọ́ fẹ́ fámìlì ẹ̀ wọ́n pè ẹrọ́díà ẹrọ́díà kí lè rí sọ tí johannu sọ yìí ẹrọ́díà ní no comment ọ̀sọ̀rọ̀ ẹ̀fíọ́nlẹ̀ ẹ̀jẹ̀ wọn wà bẹ́ẹ̀ bí ẹ ṣe wà wọ́n sì ní kọ́ máa lọ tẹ́ka lè yìí. wọ́n wá bí ọba léèrè ẹ̀rọ́dù kìíní wọ̀nyí ọlọ́dẹ ẹ̀ bá ń tijú àánú mọ́lẹ̀ wọ́n ti mọ́lẹ̀ o ẹ̀rọ́díà wọ́n ní sọ gbẹ̀sán ó ní mọ̀ gbẹ̀sán ó ní mo fi jalè ó ní mi o èmi ayé tèmi ló kọ́ tùmọ̀ lọ́jọ́ kan ọmọ ẹ̀rọ́díà jó ẹ̀rọ́dù ní kó béèrè nǹkan fẹ́ ó ní mo ní ìdí ẹ̀mí orí ìjọ àánú. and the girl said I need just head ọmọ ọdún mẹ́sàn nine years old girl. olókọ́kọ́ gbé ẹ̀mí àjẹ́ kékeré. she was the first girl to receive witchcraft gift and the god jump in ẹ̀jẹ̀ international prophet they put the self in a bowl and she took the fish my mouth do you want to eat it. ó ní mi ò jẹ she said no wọn kàn fẹ́ pa àyànmọ́ rẹ̀ i just want to kill his destiny. ẹ̀kẹ́ shout aloud. ta ni ọ̀tá àpàyànmọ́. who is that enemy of destiny killer. tó dúró lórí ayé mi. that is upon my life. ẹ̀mí mímọ́ kọlù wá. olùwà olùwà kọlù wá. Ogun ọ̀tá pàyàmọ́ bàbá mi ta ló dúró láti máa ju àyàmọ́ mi lẹ́nu. Bàbá bàbá ẹ bá kọlù wọn ẹ bá kọlù wọn ẹ bá kọlù wọn ẹ bá kọlù wọn ẹ bá kọlù wọn bàbá mi o ẹ kọlù wọn o bàbá mi o ẹ kọlù wọn o gbogbo ẹni tó dúró láti pa àyànmọ́ mi run bàbá mi ẹ kọlù wọn. olúwa wá agbára kẹta kejì tí ń lò. the second power is easy. o ní agbára láti gbẹ́sẹ̀ lé ẹ̀tọ́ ènìyàn. is the power to see someone's right. ẹlòmíì ra ilẹ̀ ọ̀fẹ́ fi dálé sẹ́lẹ̀ ọ̀tá àpàyàn mọ́ gbà. and enemy of destiny carriers not deliver for him. ìjọ tó kówó jọ tó fẹ́ fi bẹ̀rẹ̀ láti kọ́ kọ́ńpìnì ni wọ́n bẹ̀rẹ̀ kéèsì lórí ilé iṣẹ́ mm-hmm. lórí ilẹ̀ so orí ẹjọ́ yẹn lọ́nà gbogbo owó ń dàlú lé lórí. the money on that case. wọ́n pa àyànmọ́ rere tó ní tó fẹ́ ṣe o. the kid good destiny. ẹlòmíì rán ọmọ nílé ìwé. some saying their children is school. final year ni ọ̀tá àpàyànmọ́ ti dọ́ ọmọ padà wọ́n lé ọmọ kó lé o. may be expelled. àṣìṣe kékeré kan ló ti tán fi lé o. immediately may say I was expelled from the school. ọ̀tá àpàyànmọ́ kì í lo owó téèyàn ná lórí nǹkan. they don't consider the money they spend on something. ètò fẹ́ achieve his aim is always important to him. agbára láti gba ẹ̀tọ́ ènìyàn. to see someone's right. ọ̀tá àpàyànmọ́ enemy of destiny killer. ọba àyàn dùn téèyàn fi bẹ̀rẹ̀ láti we not strive with you. nígbà ó di deputy lókè. but when he tá a pàdé mọ́ níbi ogun wọ́n lè dànù deputy ìjọ òní onígbèrò bódìjà yìí o. he is now into commercial business at bódìjà. mo gbàdúrà ọ̀tá àpàyàn mọ́ enemy of destiny killer tó dúró tayé rẹ̀ ọlọ́run àwọn apostoli ó kọlù wọn odidi bank manager. èyó bank manager. ó ó ó fẹ́ yàwó got married. ìgbà tó di bank manager. when he became the bank manager. ìyàwó bá ń bu iyọ̀ kóńgò kan sọ́bẹ̀. Israel was not adding one sort of country to two. Yoni. And as oh, we always something, why it yon jobe? He asked her, why is it that just me something? Well, this is what I can do. Oh, I call Lossis Catering School. And he sent her to Catholic school. ó lọ oh lo oṣù mẹ́ta ń bì kan ó tún ní ó lo oṣù mẹ́ta ó tún lù nígbà òde padà ó tún rọ iyọ̀ sọbẹ̀. and her stoop remain salty. ìyàwó tó ọkọ tó invite ìyá ìyàwó ẹ bá ń kọ́ bí ó ṣe máa ṣe bẹ́ẹ̀ ìyá ìyàwó tó kọ́ wọn lóṣù kan nígbà wọn lọ tán iyọ̀ tó já ọbẹ̀. And stoop remain salty. ọkọ wa ni o ti gbọ́ ibì kan pé ìfẹ́ kẹ́mi àti ọjà o. I don't want to solve issue. gbogbo ọbẹ̀ tó ń ṣe lọ́rọ̀ yọ̀ sí. I don't know why your soup is always salty. ọwọ́ àtúgbé ẹnì kan wá ó ní kọ́ lọ kọ́ ìyàwó yẹn wá lọ oṣù mẹ́rin láti kọ́ lẹ́yìn oṣù mẹ́rin ó ní mo ti graduate ó ní nǹkan dáa ó ní ọbẹ̀ tó ṣe báyìí ibi iṣẹ́ ni màá gbé lọ a ní meeting have a meeting. We managers of the bank ọ wá sí oúnjẹ rice kálukú gbé kúlà dání wọ́n wá ń tó oúnjẹ ara wọn wò ó lẹ́yìn tẹ́ ẹ̀ mọ́ bẹ̀ẹ́ sí ìyàwó mi bá dáná báyìí ẹ gé kàjẹ ẹ jọ ọbẹ̀ tó dùn rí ẹ tọ ọbẹ̀ wò wò ráìsì ni ráìsì ni hmm. àròsọ ni mo ti gbé dé ọba gbé ráìsì iwájú wọn ẹnìkan bá Àbújá lọ́wọ́ ẹgbẹ́ eh? iyọ̀ ni ẹnìkan ẹnìkan tó bọ̀ bẹ̀ wò ó ní yọ̀ rè wọ́n bá bi léèrè pé ṣé ebó oníyàwó ẹ̀ ló ṣe ó ní no èmi mo bá wọn fi ọ̀sẹ̀ àwọn náà ń sè. she was one of akwibo i was one added salt to it. ṣé màá wá máa tẹ̀síwájú pẹ̀lú ìyàwó tí yóò ń jọ bẹ́ẹ̀. am I going to continue with this salty lifestyle. ẹlẹ́wì odò. he went to ẹlẹ́wì odò. ẹlẹ́wì odò ní ẹgbẹ́ ìwòrò odò. beside ìwòrò odò ọwọ́ àrí ọmọbìnrin kan bẹ́ẹ̀. he saw a lady there. ọmọbìnrin yẹn ni wọ́n ń dáná fún. that lady was not cooking for him. ọwọ́ á sọ nílé pé. she did not tell it to his wife. i want to eat. àwa gbé kúlà oúnjẹ nínú ilé. she did not carry the kúlà of food. àwa da ah, to ẹlẹ́wì odò. àwa gbà kúlà mi wọlé kúlà mi ìgbà tọmọbìnrin wọn fi dáná fún bóbi oṣù mẹ́ta wọn bá jọ déjú síra wọn they announced this in ọmọ yẹn sùn and he slept with her. Hmm lọba lóyún. and she conceived. wọ́n ṣe lóyún báyìí. wọ́n ṣe conceived. wọ́n bí ọmọkùnrin yẹn ní báńkì. they sacked the man. <laughs> ẹ mọ̀. lórí iyọ̀ lásán. bẹ́ẹ̀ ni sà. abba father. bẹ́ẹ̀ ni sà. Uh-uh. wọ́n bí ọmọbìnrin yẹn ọmọkùnrin yẹn ní báńkì. the man was sacked gbogbo owó tó yẹ kán fún àbàbí seventeen million. up to seventeen million naira wọn àfọwọ́ni one naira. he was not giving a dime. kí ló jí ó sunkún. why did he cry. ó wà lọ gba iṣẹ́ driver twenty thousand. he was not working as a driver he was earning twenty thousand naira. bank manager níjó ni. bank manager níjó ni. ṣé wàá rí ọjọ́ wọn lé ní báńkì. the day he was sacked. ọjọ́ níyàwó gẹ́ẹ̀tì style ọbẹ̀ ṣíṣe. Ah! ọjọ́ ńlọbi iyọ̀já ọbẹ̀ mọ́ so ọjọ́ níyọ̀ kọ́ máa jẹ́ yọ̀ lọ ọjọ́ níyọ̀ já yọ̀ lọ́pàá yẹn dànù. ìyàwó ni iyọ̀ ọjọ́ bẹ̀ mọ́ ọjọ́ ni ìyàwó gẹ́ẹ̀tì pé iyọ̀ ń já tẹ́lẹ̀ ọjọ́ ni ìyàwó dáadáa ọ wá lọ mọ́tò naira twenty thousand naira ọ wá gbé ọ̀gá jáde tán yóò wá wá gbé ìyàwó ọ̀gá jáde hmm. bó ṣe wá ní airport ń bì ìyàwó ọ̀gá wa ní ọ̀fọ̀ mọ́tò mọ́ fọ etí ẹ̀. ó wá sunkún pé òun tóun ti lo driver méjì rí. he once use two drivers. ẹnìkan ni ó gbàdúrà. somebody should pray. wọ́n mi ó ó máa sọ pé olúwa. you have to say o oh, lord. kó tó rí sẹ́sẹ̀. ah before we you wait for me to say. lóró. stinging stinging. ọ̀tá àpàyàn mọ́. enemy of destiny killer. kó tó rí sẹ́sẹ̀. before you wait for me to say. ó ń dà lóró. ó yọ yọ yọ yọ yọ ní sẹ́sẹ̀ dá lóró dá lóró bàbá bàbá bàbá dá lóró dá lóró. dá lóró ẹ má dá lóró olú wa ó gbọ́dọ̀ rí sẹ́sẹ́ ó gbọ́dọ̀ rí sẹ́sẹ́ ẹ dá olúwa wá masali akapa bọkùnrin ń the man mo wá ní ẹ ṣe máa manage kẹkùn máa jẹ yòǹgbà. that's salty soup kẹ́ ẹ dẹja òkun. and become a fish in the sea. ó ní bó ń bá wa mọ̀. yeah and I know. kó ń ọtí lọ mọ ara oúnjẹ jọ ló pé level tó ń ti wà. the level where he was. bó ṣe wálẹ̀ nìyẹn. he experienced downfall because of that. ìyàwó òfin ilẹ̀ o. ìgbà tó wò sí máa wọ́n ń ṣe bẹ̀ tí ń dùn ọ̀tá àpàyàmọ́. enemy of destiny killer. ọ̀tá àpàyàmọ́. enemy of destiny killer. aabu. ọ sọ fún naboti. tó nabot. fún mi lóko bàbá rẹ. give me your vineyard. agbára láti gba ẹ̀tọ́ ènìyàn. power to see people's rights. mo fẹ́ foko bàbá rẹ. I want to use your daddy's vineyard ọgbà mo fẹ́ fọgbà gbin ẹ̀fọ́. I want you to plant vegetable. ẹ mọ tí ń pè lọ́gbà ni. don't you know the meaning of ọgbà dáa lọ. it is preferable to your house. nínú ọgbà nínú nínú nínú aginjù láti yọ igbó nínú igbó láti yọ oko nínú oko láti yọ ilẹ̀ nínú ilẹ̀ láti yọ ilé nínú ilé láti yọ ọgbà torí bí èèyàn bá fẹ́ najú ọgbà nìyẹn lọ ọgbà yìí ni wọ́n ń bẹ ní Ísírẹ́lì tí wọ́n ti ń pawó hmm. ọgbà yìí ni gbogbo ayé ń pè lọ wò lójoojúmọ́ hmm. ọgbà yìí lógún tí bàbá Nábótì iṣẹ́ tí bàbá Nábótì fògbójú ayé rẹ̀ sínú wọ́n wá hand over fún Nábótì pé iṣẹ́ àárọ̀ ọjọ́ bàbá rẹ̀ ni ọgbọ́dọ̀ pàṣẹ wọn náà máa ṣe lọ ẹnìkan wá ní òun fẹ́ rẹ́ gbogbo tó dáadáa náà bẹ̀ òun fẹ́ gbẹ̀ ẹ̀fọ́ síbẹ̀ ó ní no give you. What's ìlú fi kó bàbá wa ní I sì múra àfìgbà tó pa Nábótì ẹni ló mọ̀ pa ọ́ nítorí ẹ̀kọ́ sàmíkà mi yóò lè ọlọ́mà lè jáde lọ́wọ́ ọlọ́mọ alẹ́ jáde ọlọ́mọ alẹ́ jáde agbára kẹta tó ta pààyàn máa ń lò lágbára àfẹ́ o. the third power there is a power of love. ìfẹ́ ni bẹ́ẹ̀ ni love bí ṣe máa ṣe ni ní máa ń gbé orí samsoni ilé àyà ni. she used to put samson head on her chest. samsoni sì ni ẹ mọ̀ pé irun òdì méje méje yẹn ọmọ àjà báyìí tọ́ba ti fọ́ kan samsoni lè ní báyìí orí òwú lára bàbá ọ̀tá so so. Delila bá the gbé bọ̀dà Sámú. After placing bọ̀dà Sámú. Bọ́dà ti kọ̀ya bọ̀dà Sámú láyà. And put his head on your chest. Bọ̀dà Sámú ò gẹ̀ẹ́sì ara wọn mọ́. He will lose control. Wọ́n á máa kà ní. He will not be conversing. Ẹnìkan bùn mí lówó kan. Somebody gave me money. Ìbẹ́nu àkáǹtì. It is in my account. Jẹ́ n wàlé ọlọ́wọ́ lójú ẹ̀rọ kọ́ máa ní. Kódà lọ́la. Mo ní mo fẹ́ lọ kí mọ́mì mi. Mo money. bọ́ ní one thousand. Ṣé n fún wa àbí mọ́ bọ̀? Ah, hundred naira ni o fún ọ. Ìtọ́ me wí náà ni ìwọ lọ́la yé mi o. Kódà bàbá wo le bẹ́ orí mi dà. Torí bọ̀dà Sámú ti lù sí. Because he lost control. Hmm. Bọ̀dà Sámú ọmọ ibi tẹ́ ń lọ mọ́. Ojú bọ̀dà Sámú ọkọ̀ wálẹ̀ wáì. Wo tó ẹyinjú wọn ti yí padà hmm. ìfẹ́ ti bò wọ́n lójú wọ́n máa ta ẹ wò mí dáadáa bẹ́ẹ̀ ṣe wò mí ah owó kan bẹ tó fẹ́ jáde ìwọ ni báńkì mi ìwọ láyé mi ìwọ lẹ̀mí mi gbogbo tí mo ní gbogbo lé ọ lọ́wọ́ tó dẹ́lílà náà sọ pé ọ̀ní ọ̀nì ọ̀ní ọ̀nì táyọ̀ tó dọ̀bálẹ̀ wò ni ọ̀ní ọ̀nì ọ̀ní ọ̀nì òtò nítorí pé ń fọ́ ọkàn lórí ní fọ́ ọkàn bọ̀dà sámú bọ̀dà sámú sì ka gbogbo tọ́lọ̀ nǹkan bá sì rí. so that everything God gave to him as a secret. bẹ́ẹ̀ni ọmọkùnrin kan bẹ. amen. mo sọ fún mo ní o lè dìde you can believe it. ẹ pé ẹgbẹ́ wa bá mi ẹ bẹ̀ ní mi àbíjú. you brought in a lot of mayor joe. o lè dìde láyé bàbá rẹ kórìíra rẹ. your daddy mama rẹ kórìíra rẹ ṣùgbọ́n náà tọ́ gbà tó fi. but this is a way out. pé ìyàwó rẹ kẹjọ fọwọ́ tó wọ́pọ̀ make sure you're cooperating your wife is na pray together o rí pé ó dìde at the end of the day make it and they join together and he was still there when he was still there this change no go lójú ẹsẹ̀ tí nǹkan yí padà tó wó mi kájọ gbàdúrà báyìí àdúrà tá a jọ ń gbà wọn. this kind of prayer bọ́nà fi olọ́fà tọ́nà fi là ó rí bọ́nà fi là bàjẹ́ báyìí àlèbá ni jẹ́mi náà gbàdúrà rú àdúrà yẹn fún àlèbá fa orí rẹ̀ mọ́ra ibi mm. àlè ti fa orí rẹ̀ mọ́ra bá lè fi jábọ́ wá lẹ́nu. pátápátá zero level mm. ẹni àti ń wò lókè. from grace to grass. bẹ́ẹ̀ láàrin oṣù kan náà. within the month. bẹ́ẹ̀ ni sa. mo sọ sọ sọ kọ́dà mo tó máa ná sí inú church pé ẹ kìlọ̀ fún. pé tí wàhálà rẹ̀ bá dé. diabetes is that I will not intervene nígbà tó dé bóòlù ẹ ṣe bẹ̀mí tó mo ní rárá mo ní mo ṣàlàyé láti ilẹ̀ mo ní mo sọ lẹ́ everyday oṣù mẹ́ta ni mo fi kìlọ̀ for three months I warn him everyday màá sí màá sọ lóṣù mẹ́ta pé ẹ wọ́ọ̀nù ẹ̀ there is a problem ìṣòro ń bẹ o tọ́ba dé ọ̀tá àpàyàn mọ́ ní bàtà wà dáyé ọ̀tá tí bàtà tẹ́tẹ́ yìí bọ́ba mú tán agbára ìyẹn kan gba ògo lára rẹ̀ ni ògo yẹn nìyẹn fi ń sọ láǹtì yẹn báyìí. Eh? yìí fi ń dá lágbára ọlọ́run bẹ́ẹ̀ ni ọ̀tá àpàyàn mọ́ agbára ìfẹ́ wálé láwọn fi ọwọ́ ọmọfọ́ gbé ọlẹ́ẹ̀kẹjọ bóòni bóòni bóòni bẹ́ẹ̀ ni gbogbo ètò ti ṣe rígbà tó wà ní ayé nù gbogbo fọ́gà àdúgbò yín tó wà lọ́mọdé. Ah! mo gbàdúrà agbára dání lóró iná bọ́ọ̀lù wọn now báyìí nígbà tí ọ̀rọ̀ dàrú tán. when things got scatter. ìyẹn take over. she took over. also we see zero level. made it go back to zero level. yàwó soko. his wife wept. mo ní but mo kìlọ̀. I said but I warned you. oṣù mẹ́ta ni mo fi ń kìlọ̀ lójoojúmọ́. I was warning you for three months. wàhálà ń bọ̀ the problem is approaching you. àlọ́ ọ̀kadé bíi pé kódà dàdí tó níyàwó ń gbára mi lóru ìjọ kan ìyẹn lèmi náà gba gbogbo ẹ̀ fún ọ papọ̀ bí wọ́n tọwọ́ bọ̀ wọ́n wà kanlẹ̀ wọ́n jábọ́ wọn ò jí ó jẹ́ kankan wọ́n sọ́ di lẹ́lẹ̀ ọ̀tá àpàyàn mọ́. enemy of destiny killer. you are play with devil. wọ́n lè láwọn nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n fẹ́ mú ọ ni òun tẹ́ kó bá nígbà tí nǹkan dàrú tán ọkọ̀ ti takú ó kù dírẹ́fà pẹ̀lú mọ́tò rẹ̀ àwọn èrò ti lọ wọn ti wọkọ mi masali akapaya ni masuada mo wá wo títí ń jò ní mo ní ìwọ àbí ìwọ ikọ ọmọ ti bomi lọ́ndẹ̀ thousand rí you cannot avoid to give hundred naira now. o lè fún mi ní múrí márùn báyìí. tọrọ bọ sọ́wọ́ ta pààyàn because anyway. ẹ pariwo gbogbo ẹni tí ń fẹ́ràn mi nítorí àti mú mi. those that want to apprehend me and they reason of the. ẹ̀mí mi máa kọlù wọn. one is the smile there. tàlẹ́ ni náà. who is that fellow. tó ń fìfẹ́ bá mi lò torí àti mú mi. Ah! ẹ kọlù wọn. ayé àmà sàlẹ̀ kà pààyàn Masali akaba ya madaya makaba. Thank you. A maçaria acaba. Death, olha o agbára kẹrin tí wọ́n lò lágbára láti gbé àyànmọ́ pamọ́. is the power to hide destiny. ẹ wo kó ṣe lógo tó. as good as he was. wọ́n dẹ̀ mọ̀ pé ó ní àpótí ìyìnrere. that it was the act of evangelism. orí rẹ̀ la gbogbo ìrere lórí. the old gospel was an hymn. act of apostle chapter twelve. act of chapter twelve. wọ́n dẹ̀ sọ sínú túbú. and the lord him up I pray. ta ló sàbẹ̀. who have you met to say. nínú túbú ayé tó wà. in the satanic prison where you are. tí ọmọ wà. that your children are. ẹ jáde. come. Yeah ẹ jáde. agbára kẹfà. the sixth power defeat. ó ní agbára ìlara. his power of enviness. ìwọ orú ẹbọ tiẹ̀ kẹ́mi orú ẹbọ tèmi. make your sacrifice let me do mine. ìtọ́ wà lọ́kàn mi ni màá ṣe fọ́lọ́. I will do what is in my mind. Oh ìtọ́ wà lọ́kàn rẹ ni ó ṣe fọ́lọ́. do what please you. kéènì irú ẹbọ. Cain made the sacrifice. Genesis orí kẹrin. Genesis chapter four. ìtò Abel náà rú ẹbọ. same thing with Abel. kéènì sọ pé. Cain said. wá ìtọ́lúwa fẹ́ràn ẹbọ rẹ ní tèmi lọ. why did God prefer yours to mine. ẹni náà ka bíbélì. you read the Bible. Abel wo ẹran tó dáa. Abel gave God the best. Bẹ́ẹ̀ni wo iṣu ẹlẹ́kùnkùn. Cain looked for yam yam that is not good. Ọlọ́wọ́ á wò pé. God was like. Èèyàn rẹ̀ o. He is a good man. Àbúrò rẹ̀ ló ṣe báyìí. The mirror has done Ojú Kéènì pọ́n. Cain has changed. Olúwa wá ní. Just say. Uncle Cain. Uncle Kí ni sí ọ? What is happening to you? Tójú rẹ̀ ń pọ́n. Why are you looking at Olójú mi pọ́n ni. He said yes. Olúwa pé. God ni ọkùnkẹ́ kí ló dé bọ́tù wa ti lọ tán wọ́n sì mú ebẹ́ẹ̀lì ọbẹ̀ lórí wọ́n sì bẹ́ lórí tán ẹ̀jẹ̀ ebẹ́ẹ̀lì sì lọ bọ́ lọ gbogbo tó ní wá ṣe láyé mi ò rí ṣe o torí pé uncle k ti pa mi o ọlọ́run àwa bá k ta ló pa Abel ó ní kí ló dé tẹ́mi security àbáwọn ọ̀dàkùnjàkù rẹ̀ ọlọ́run lémi lọ́n bá wíwá ọ̀dà nítorí tó ṣe bẹ́ẹ̀ tó tó làgídí ọmọ rìn kí ayé ni ó gbé London ó sàkó ó lọ Amẹ́ríkà ó sà ó lọ Germany ó kú ó lọ Dublin ó kú eh. ó lọ Afghanistan ó kú ó wà Nàìjíríà ó kú ó wà máa sunlé kọ̀ọ̀kan kí ó lọ lé eléégún ó tó kú òǹbẹ ọkàn máa lọ káàkiri ọ lọ ọ̀nà ọ̀nà ọ̀nà ẹrùn mú ọ̀nà ẹ̀rùn mu ó tó lọ wálé ó ní olúwa ṣé bí màá ṣe máa káàkiri ayé rè kúkú pa mí olúwa níta ní àpò ẹ ń bá pọ̀ ọ̀gẹ̀ ló gbé èèyàn bá rìn kí láì ṣe èṣù ní rìn kèrìdò mo gbàdúrà ta ló fẹ́ pa ọ́ tògótògó. who will be with your glory Jesus Christ. báyìí lọ́lúwa sọ. so says the Lord. ó fi ayé lẹ̀ fún ọ. masalia kapa <laughs> agbára tí wọ́n ń lò nìyẹn. that's the power they are using. agbára tí wọ́n ń lò nìyẹn agbára ìlara wọ́n á ṣe lára ẹlòmíì níbi iṣẹ́ ìlara wọn ẹlẹ́lòmíì kò lè ọkọ ìlara they èso kọ́sọ́mù ẹlòmíì dọ̀tá rẹ̀ ìlara wọn ẹlẹ́lòmíì wájú olóore agbára tí ọ̀tá ń lò nìyẹn. that's the power enemies are using. agbára tí ogun apàyàn mọ́. that's the power of the party of the sinning That is using. agbára tí wọ́n ń lò that's the power they are using. agbára ọ̀tẹ̀. the power of rebellion. agbára àtẹ̀fà the sixth power. agbára ọ̀tẹ̀. power of conspiracy. wàá dìtẹ̀ ẹlòmíì. they conspire against some people. kóra dátánì àti àbúrámù. yes. Mósè ló fi wọ́n joyè. Moses àbúrò Mósè ni wọn ọmọ Léfì ni wọn Mósè wá fi wọn joyè kán lè máa ran òun lọ́wọ́ bí ẹ̀yin ọmọ Léfì lébẹ̀ ẹ̀yin ọmọ mi náà ni àbúrò mi ni yín ọwọ́ àfihàn joyè nígbà wọn joyè wọn dá gúrùpù ọlọ̀tẹ́lẹ̀ wọn wé ẹ̀yàn two hundred jọ tó lè bá wọn mọ pẹpẹ two hundred plus three ọjọ́ two hundred and three Mósè pẹpẹ kan náà lòún gbé wọn láàmú pẹpẹ two hundred and three àpẹran méjì méjì ẹran four and six Mósè ó sì pẹran kan ṣoṣo Mósè mọ̀ pé bí wọ́n bá rúbọ Mósè ṣe kéèfé ẹbọ wọn pọ̀ ju tó lọ ó ní olúwa ó sì lọ bẹ̀ wọ́n ó tó gẹ̀ ẹ̀yìn ọmọ lẹ́sìn wọn láàbọ̀ owó ni Mósè ní olúwa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rú ẹbọ wàhálà ni má gbà kí wọ́n rúbọ má gbà kí wọ́n kú bẹ́ẹ̀ yọ̀ sí kú ilẹ̀ lanu ó gbé ọkùn kóra dátánì àtà gbogbo ẹni tí ń yọ ọ lẹ́nu ẹni dúró lórí ayé rẹ̀ láti bọ́ ọjà gbó bọ́lúwa ti ń pẹ́ sẹ́mi ẹ̀wà kò ní parí ọdún yìí. masale kapaya ale mafua anamarua kabarua masale kapaya ọ̀tá àparán. enemy of destiny killer. máa lu agbára pẹpẹ. they use the power of altar. pẹpẹ. altar. balaki àti balaam. balak and Balam. pẹpẹ ni wọ́n wá o. they were looking for an altar. ìwé númẹ́rì orí kẹtàlélógún. number twenty three. máa pẹpẹ fún mi. give an altar for me. mi ìgbà kí wọ́n débi tí wọ́n lọ. I don't want to get your destination. tó gbé pẹpẹ ró. who erected an altar. láti takò àyànmọ́ rẹ. to oppose your destiny. àgẹ́ yamasali kaba. yay. lónìí. today. pẹpẹ rẹ yálù lẹ. Yeah. Yeah pẹpẹ tí ayé gbèrò láti báyàmọ́ rẹ jago. Àkàyà màrú àdáàlì kàyà. Oh yes Jesus. Báyìí lọ́lúwa sọ. Says the Lord. Pẹpẹ yẹn yalulẹ̀. Amen. Agbára kẹjọ lágbára olùfisùn. Is the power of a reporter. Símè. Solomoni pé o gbọ́dọ̀ kú omi o ó ní mi ò lè kú o máa jẹ níbi kọ́ ọmọ mu àwọ̀ rẹ̀ ń bẹ láta ọjọ́ bẹ́ẹ̀ jáde kú omi máa bẹ orí ẹ̀dá àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ sá lọ lálẹ́ wọ́n tẹ̀ wá wọn lọ láago kun o ń padà bọ̀ láago mẹ́rin Solomoni sì dùn sẹ́nu kó Solomoni sì mọ̀ pé ó ti jáde wọ́n ó ní tẹ́mi ní ọmọ kò ní fíìdì wáyé tó kó mẹ́ torí wọ́n ti lọ fẹjọ́ rẹ̀ sùn ẹni oní ọmọ kú o lẹ́yìn ọdún méjì tán ti jọ sọ̀rọ̀ yìí o lẹ́yìn ọdún méjì tán ti kò sí wòmí sà ẹni tí ń fi ọ́ sùn níwájú olóore láti dínà mọ́ ọ ọlọ́ọ̀ máa bínú sí wọn. agbára kẹsàn-án tí ogun apanama àyànmọ́ ń lò. the battle of destiny killer season. agbára kẹsẹ̀ lágbára delay. it's the power of delay. kélébù. kélébù. Ati joshua. and joshua. kélébù ati joshua. Joshua. ọ̀rẹ́ tímọ́tímọ́ láti gbèwé ni wọ́n. they were close friends like five and six. wọ́n súnmọ́ ra wọn. Oh, ṣùgbọ́n wọ́n délẹ̀ lérí o. ìlérí kélébù ọ̀sẹ̀. the promise of God is not to pass. joshua ti ní gbogbo nǹkan ó pín nǹkan fáwọn èèyàn tùgbà ayé kẹlẹ́bù òkú olùdíje so bẹ́ẹ̀ ni sà ojoojúmọ́ ni ń déwájú kẹlẹ́bù ní déwájú Joshua ṣùgbọ́n Joshua ò ṣe tọ́ yẹ kó ṣe. Joshua did not grant him his request. ẹgbẹ́ ẹgbẹ̀rún ènìyàn ń déwájú olóore olóore ò sóore fún torí agbára kan dúró tì láti mú kí dìlé ọ̀ ọ̀gá sàmì ọ̀fà dìlé lára rẹ̀ ọba iná jáde bá iná jáde. Ó bá iná jáde. Ó bá iná jáde. Agbára kẹwàá. The ní agbára mímọ odi. Is the power to erect walls. Láti mú kí. To make. Àyànmó dòfo. Destiny to be empty. Ogun apàrán. The battle of destiny killer. Ní Samaria. At Samaria. Ìyàmú níbẹ̀ o. He was farming there. Torí ará Syria mọ ọmọ ti Samaria. They erected wall around Syria. Wọ́n dúró létí bẹ̀bẹ̀ ìlú gbogbo iṣẹ́ tí wọ́n bá ṣe Syria ń gbà lẹ́nu bodè hmm. ọba ò sì mọ kankan nínú ìlú Syria sì kó gbogbo ẹ̀jọ hmm. àwọn ará Samaria sì pa ọmọ ara wọn jẹ níbi tí yàmúdé wọ́n ń lébọ̀ ṣùgbọ́n kò yọ ìwọ náà ń lébọ̀ ṣùgbọ́n kò yọ torí agbára kan dúró lẹ́nu ọ̀nà hmm. agbára tó dúró lẹ́nu ọ̀nà tí ń gba àṣeyọrí rẹ oh, báyìí lolúwa sọ agbára yẹn lana mo rán ọ lọ lọ ṣe rere mo rán ọ lọ lọ ṣe rere mo rò pa aago mẹ́sàn-án ti lù mo sáré pé o ti tún mú òkè mo rán ọ lọ lọ ṣe rere mo rán ọ lọ lọ ṣe rere mo rán ọ lọ lọ ṣe rere lọ ṣe rere lọ ṣe rere lọ ṣe lọ ṣe lọ ṣe lọ ṣe lọ ṣe lọ ṣe lọ ṣe lọ ṣe lọ́sẹ̀ lọ́sẹ̀ àdúrà rẹ gbà tẹ ọwọ́ méjèèjì tí ọwọ́ yẹn tí ọwọ́ yẹn wo má mú ìka báyìí o adéjọ bíi fifty something lóbìnrin tí ń mú ká yìí mo gbàdúrà ó yà lọ gba ilé rẹ èrè bá mú ká adéjọ fifty two ó yẹ ká ẹgbẹ́ lórí òkè Kilimanjaro kó lo bí oṣù mẹ́rin bẹ́ẹ̀ ah. fifty two ah. years ah, kéèyàn ó sì máa mú ká mo gbàdúrà ẹ lọ rí àánú gbà. Ah. ọwọ́ rẹ gba ire ọwọ́ rẹ gba ire ẹni ó ti bímọ tánú tí ó sì tún mọ̀ ká ah. mo gbàdúrà ayé àti ọ̀run máa celebrate ire òpin ọdún kan tí ọ̀ lọ́wọ́ ẹ máa fọ gbọ́dọ̀ mọ̀kàmọ̀kà fẹ́ jẹ náà. mo gbàdúrà ìrì òpin ọdún tẹ ọ lọ́wọ́ ọlọ́run yà ọ lẹ́nu ẹ lọ ní ẹ̀rí o ò ní soko o ò ní soko àlọ́ ò ní soko o ò ní soko o ò ní soko o ò ní soko gbogbo ẹ̀yin tẹ́ ẹ rí programu ìsíà ariwo ayọ̀ máa wọlé yín wá ẹ̀yin tí ẹ ran program yìí lọ́wọ́ lọ́nà kàti lọ́nà mi ẹ rí àánú gbà o ẹ̀yin silence was ẹ rí àánú gbà ẹ̀yin tá a jọ ń gbàdúrà yìí ọlọ́run yóò sọdọ̀ fún yín ojú òní tì yé gbogbo ẹ̀yin tẹ́ ń dìde fún dátà ni fún káàdì ni fún kankan ni ẹ̀ ní ṣaláyé ẹ̀ ní wàánú tì ẹ̀ ní wẹ̀yánu tì ọlọ́run àwọn àpọ́stẹ́ẹ̀lì ó máa yàyé lẹ́nu ẹ̀rí yín máa dájú bẹ́ẹ̀ lÓlúwa sọ ògo fórúkọ Olúwa ògo fórúkọ Olúwa ògo fórúkọ Olúwa pé nọ́mbà yìí zero zero five zero two seven five seven seven nine lọ́pọ̀ ọgbà bọ́ ọba ń pè ó lè bọ́ sígbà àdúrà mi ì sì gbé kọ́ nínú àdúrà so tó bá bọ́ sígbà àdúrà tí bá ti gbé ẹ send the message tó bá jẹ́ ibi àdúrà send the message tó bá jẹ́ nǹkan lóluwà bí sọ́dọ̀ bóyá fún program àbí fún ministry send the message tó bá jẹ́ ìmọ̀ràn ni send the message wò mí tí wọ́n bá ní wọ́n bọ́ chat lórí messenger lè chaati lórí messenger I don't chat via messenger. Me, messenger lèmi náà ìránṣẹ́ ni mi. I'm also a messenger. messenger kì í lo messenger. a messenger can be using messenger. so go tán bá ń bọ charge tán ní kó kó wa ẹnìkan ló ń test o fi test ẹ òbóyè mi ní jẹ́ òní hmm. ó ló ń kan send the one something sí mo ní hmm. ọ test rẹ wò mo ní ebi mọ̀ máa sọ ó lóun máa gbọ́ tí mọ̀ máa sọ òun kàn test òbóyè yìí náà bóyá ìkà sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni èmi ò sọ̀rọ̀ bẹ́ẹ̀ o èmi ò ń charge èèyàn o mi ò sọ pé èèyàn lọ wo wa o ọlọ́run àlàáfíà lọ́lọ́run mi o tọ́ba lórí ọ̀fẹ́ àti ìtẹ̀yàn kan fọ́nà ṣe tọ́ọ̀ba lórí ọ̀fẹ́ ìyàn sọ pé àdúrà rẹ̀ ọgbà so ntí ọlọ́run máa ṣe yóò ṣe àdúrà rẹ̀ ọgbà o ó sì ní ẹ̀rí so má fi messenger yẹ̀wò kò ní wọ́n ń charge pẹ̀lú ẹ̀ mm, yóò charge lórí messenger nọ́mbà ẹ̀yọ̀kan tí mò ń pè orí whatsapp ni mo ti fi ń sọ̀rọ̀ zero eight zero fifty. 27 27 57 57 79 79 080 00 50 50 27 57 57 79 so tí wọ́n bá dẹ̀ send the friend request yọ kì í sàtọ̀dọ̀ mi o èmi gangan friend request ni mi báyìí torí orí òkè kan síbi kan ni báyìí so kì í sí àtọ̀dọ̀ mi o ignore rẹ̀ àdúrà rẹ̀ ọgbà má wàá gbàgbé Jésù ò ní pẹ́ dé mọ́ ayọ̀ àti àlàáfíà láti sọdún mo kí gbogbo ẹ̀yin tájọ gbàdúrà láàárọ̀ yìí ẹ ní ẹ̀rí o ẹ ní ẹ̀rí o Ọlọ́run ó sọdún fún yín Ọlọ́run ó sọdún fún yín Ọlọ́run ó sọdún fún yín Ọlọ́run ó sọdún fún yín bí ẹ ti ń lọ Ọlọ́run kó máa bá yín lọ àánú wá yín rí àánú wá yín rí àánú wá yín rí àánú wá yín rí ẹ lọ ní ẹ̀rí ẹ lọ ní ẹ̀rí bẹ́ẹ̀ ni kò rí orí ọ̀fẹ́ tí bàbá tí ọmọ tẹ̀mẹ́ mímọ́ ọmọ bá wa lọ láti ìsìn àtẹ̀dí ti láìlẹ̀. aleluya méje ọyọyọyọyọyọyọyọ.